للعالمين وعلى آله وأصحابه وعلى كل من تمسك بمسلكه إلى يوم الدين adúpẹ́ púpọ̀ fún ọlọ́run ọba a jẹ́rìí pé ọ̀kan ṣoṣo ni ọlọ́run ọba náà onìkan náà ni ọba tó ní kápá láti gba àwọn ìjọsìn wa onìkan náà lọ́ba tó ní kápá àti borí gbogbo tí ń jẹ́ ìṣòro ẹ̀dá pẹ̀lú agbára rẹ̀ pẹ̀lú àṣẹ rẹ̀ pẹ̀lú ìyànda rẹ̀ ó nìkan lọ́ba tó kọjá àtìmọ̀bìta àti máa mú àti parí ọ̀rọ̀ ẹ̀ ẹ̀fílẹ̀ ṣáàdì ó máa ṣe tí ẹ̀ ọlọ́wọ́n bá kọjá bẹ́ẹ̀ ni ọlọ́run ọba nìkan olọba tí ò sáwọn nǹkan tí wọ́n ń ṣọ́ olọba tí ò bùkátà sí ìṣọ́ àbáàbò lọ́dọ̀ ẹnikẹ́ni olọba tó kọjá ọwọ́ ti bá àṣírí ẹ̀ tú ó tán àṣálágbára náà ti ẹ̀ máa lulẹ̀ kò sẹ́lẹ̀ yẹn fọ́ náà àbí wọ́n pa ni àbí wọ́n kàn má gbélé ìbò ni sí ọlọ́run ọba tó dáyà tọ̀run kọlá kòkín ṣeun ìròyìn ẹ̀dá kan lélé yẹn nínú àwọn ìròyìn táwọn ẹ̀dá fi ń ròyìn ara wọn adúpẹ́ fọ́lá wọn báyìí ọba tí kìí kú tó dá ikú tó dẹ̀ dá àwọn ẹ̀dẹ́ ènìyàn pé ká ṣẹ̀mí fúngbà kan ká tún kú láwọn ọgbà kan kábíyèsí ọlọ́run tó tó sìn ọba tó ẹgbẹ́ tó bá kọ̀ fún kí ọrúfẹ́ èèyàn bẹ́ẹ̀

fàfà wà dìṣà náà Muhammad sallallahu alaihi wasallama bẹ́ẹ̀ náà na ń bí ọlọ́run kó bá tó bá ṣàlékún yọ lórí fún àṣàhábá ẹwà ń bí ọlọ́run àwa náà kó jọ kó túbọ̀ fẹ́ sẹ́ wá nílẹ̀ dáadáa ẹ má jẹ́ àgbàgbé láti máa fi sínú àjọ àwa ní gbogbo ìgbà torí pé olórí oríire ilé ìta ṣe lọ́wọ́ iná ní pé kó kọ̀ntínú báyìí o kama wá sọ ní gbogbo ìgbà pé Rabbana la tuzigi qulubana báadá ìdè hàdé ìtànà kama fìtínà jọ wa ní gbogbo ìgbà ọlọ́run lẹ́yìn tó ti jẹ́ ká ṣe oríire tá ti wà l'ójọ́ ọ̀nà yìí má tún jẹ kẹ́mì wá tún má kọ́kàn wá tún dàrú má kan tún wá wa má jẹ kí nǹkan kan nínú gbogbo tí ṣètọ́ máa fi ń fani kúrò ọ̀nà oríire má kó fi fà wá o ká máa jọ wa ní bẹ́ẹ̀ náà ni ká má máa jọ wa àmì a lè pè wọ́n láwọn ọmọ ìyá wa nínú ẹbí rípẹ́ ẹbí kan náà náà láwà àti wọn àhùlẹ̀ ikhwanina min adina adam àwọn ọmọ ìyá wa látara bàbá ńlá wa tó pàwápọ̀ bàbá kan tó pa gbogbo àwọn adam ibi tá àtijọ́ jẹ́ sí nìyẹn ibi tá àtijọ́ jọ ọmọ ìyá ọmọ bàbá kan náà nìyẹn ọmọ ìyá kan náà àwọn eléyìí náà ṣùgbọ́n kan wá kúkú wájẹ́ pẹ̀rú ìyà tó ń jẹ àwọn nǹkan tá dárúkọ iláyé ìrún tán fojú gírí tó bá fi ń dáná àbí wọ́n dáná tókó tó mọ́ wá kẹ́yìn ọ̀rọ̀ àwọn ilé náà sàdéjọ́ ọmọ bàbá kan náà yìí ó yẹ kó dùn wá àti ká máa fọ̀rọ̀ wọn sàdúrà pé kọ́lọ̀n kó jọ àánú tàwa ní fún wọn nìyẹn ń dùn wọ́n máa ń wù bí káwọn náà mọ́ ń tà ipò ń gọ́gọ́ lọ náà kájọ ma wá ṣe ṣùgbọ́n ní kápá àti fi wọ́n mọ́nà ìtàlẹ̀ sínà ní ká ma ṣe dájúwà báwa ṣe ń bá ronú pé kájọ ṣe orí rẹ̀ àwà tí wọ́n làwọn ronú bí káwọn pàwákọ́kọ́ wa kúrò lórí ilẹ̀ ṣẹ́ríkúrò náà papọ̀ rípọ́lọ́ làwá ń sìn èṣù làwọn ń sìn ṣe rí náà nìyẹn bó ṣe

alálẹ́yìn mùsùlùmí òdodo ẹ̀yin olùjọ́sìn fún ọlọ́run lọ́kàn tẹ́ ẹ̀mọ̀ pọ́kàn ṣoṣù lọ ọlọ́run ọ̀lànìwọ́lá àtẹ́hìnù ẹ má kó sú o ẹ má jẹ́ kó sú ẹ má jẹ́ kó rẹ̀ yìn o ẹ má fàtí kọ o ẹ má jẹ́ kí gbogbo àwọn temptation lóríṣiríṣi oppression lóríṣiríṣi lọ́dọ̀ àwọn ọ̀tá yín ẹ má jẹ́ kó rẹ̀ sí bá yìn o ewu bọ́lọ́ ń ṣe fi wá lọ́kànbalẹ̀ ẹ má gbọ́rọ̀ oníwọ́lá tàhàzánù oṣìwọ́lá kìnìyàn oníbákan náà ẹ má banú jẹ́ o sàgbóríṣiríṣi àǹkan mí bó ṣe ń ṣe wá ó tó kó báyẹ̀ lọ́kàn jẹ́ ìyàwó níyàwó ọmọ ẹnìkan mọ̀lẹ́bí àwọn ẹnìkan ẹlẹ́sọ̀sẹ́sì ẹ̀ banditi ni ìdẹ̀múdé police station àwọn ọlọ́pàá dẹ̀ ṣe gbogbo wádìí tí ẹgbẹ́ wọ́n ṣe wọ́n rí pé ilé wọ́n dẹ̀ fílẹ̀ kó máa lọ

ẹwà ní kéde yìí má dùn wá ṣùgbọ́n náà bá tún fi wá lọ́kùnbalẹ̀ pé àà ìrìnàjò tí ẹ níyẹn àti gbogbo wọn tí wọ́n ti pa nípakópa bẹ́ẹ̀ àti gbogbo àwọn aburú táwọn bí i ti ṣe fún wa ìtò ṣẹlẹ̀ ní north recently ní tí mo sọ yìí o àwọn tó ti ṣẹlẹ̀ sẹ́yìn pọ̀ rẹpẹtẹ o nílùú yìí àti láwọn ìlú mi ìtàn Ísírẹ́lì ń ṣe fún ọmọ yáwá ìyẹn náà tójú gbogbo ayé o ìtàn Amẹ́ríkà náà ń ṣe

ó náà wà lámà padà borí wọn gbogbo oríṣiríṣi ètè burúkú tí wọ́n ń dá yìí boríṣiríṣi àwọn aburú tí wọ́n ń ṣe ń pa wá yìí táwọ̀ gbọ́wọ́ ọjà gbọ́wọ́ wàhálà àwọn ọ̀dà wọn láàmú tí wọ́n ń kú àbúrúkú tán sáfá bẹ́ẹ̀ wa mùsùlùmí tó ń fi hására islam ìró dùnú rí látọ̀dọ̀ wọn ọlọ́run pé àwa la máa padà borí àwa la máa jẹjà ó kù díẹ̀ ojú ló pẹ́ sí ọlọ́run tàtijọ́ náà lọ́lọ́run ti sìn yí kí mùsùlùmí máa bá wọn sọ pọ́lọ́run àtijọ́ ní pẹ́kú tó mú ni rárá o ọlọ́run tàtijọ́ yẹn ìkànṣe náà ni òun náà lọ́ba tó ń ṣèjọba lánàá lé ní olóòtú máa ṣe lọ́la ìkànṣe lọ́lọ́run ti tiwa tó bá fi wọ́n lẹ̀ tó sì ń wò wọ́n níran ó máa mú wọn ṣẹ̀rí àyà yìí ó padà fẹ́lẹ̀ ákà yìí ni sídà àwọn àyàtùmí nínú Al-Qur'an nígbàtọ́lọ̀ bá ń tú àṣírí aburú táwọn kèfèrè tàná dánwò ìkọ́nlẹ̀ ní tàkàlọ́sẹ̀ tó kọjá wẹ̀lú yẹ́ mùkúrù bí kàlẹ̀ ìdí na káfàrù tọ́lọ̀ bá ṣe sọ́mẹ̀ pín pàtàkì kèfèrè ń dẹ̀tẹ̀ sí ẹ̀ gbogbo oríṣiríṣi ètè wọn di yóò ti gbé

Allah ni wayamkuru Allah àwọn dètè burúkú ti wọn ọlọ́run ọba dẹ̀ ń gèèdè wọn torí mọ́kírù méjì ni mọ́kírù kan wà mọ̀dùmọ́mù Wa mọ́kírù kan dẹ̀ ń bẹ mọ́kírù mọ̀dùmọ́mù yẹn òun ni mọ́kírù sẹ́yì mọ́kírù kan dẹ̀ ń bẹ yẹn ni mọ́kírù mahmud eléyẹn ni tọ́lọ́ ọba lù pẹ̀lú wọn mọ́kírù mọ̀dùmọ́mù yẹn tí ò dá yẹn ètè burúkú yẹn táwọn lò yẹn òní táwọn fẹ́ bí ṣèbàjẹ́ òun náà ló dẹ̀ wà lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ kèfèrè tèní náà wọ́n dìtì kódà wọ́n lè fẹ́ yí sí ẹ wọ́n lè máa bẹ́ẹ̀ ṣe wọ́n lè fún ẹlẹ́bùn wọ́n lè máa ṣe oríṣiríṣi wọ́n ní plánì wọ́n ní mission wọ́n ní tọ́fẹ́ ṣe o ìwọ ni wọ́n láàánú ẹwọ ni wọ́n pìtì ẹ o ìwọ tó ń wù ẹ wo bí kó kú ní o ó jogún ẹ̀ lọ́dọ̀ àbá bá

kátún kọ̀nẹ́tì ẹ̀mọ́ ìtumọ̀ ìfọ̀kànbalẹ̀ tọ́lọ̀ máa ń ṣe fún wa ń bí ọ̀lọ́ni ìsìkìbáàrọ̀ fil ard ọlẹ́nà ara ibi yẹn kọ̀ láti tẹ̀lé tọ́lọ̀ àti tòyíṣẹ́ pẹ̀lú tó ń ṣẹlẹ̀ lágbàáyé lọ́wọ́lọ́wọ́ lásìkò kan ìsìláàmù ni ẹ̀sìn kan eléyìí tọ́lọ́run bá gbé kalẹ̀ fún ara ayé tó jójú òpó tí ó dàrú tó lọ sí ìsìlọ sínú ọgbà jẹ́nà olẹ̀sìn tó wá látọ̀dọ̀ ẹ̀ gbogbo tó yàtọ̀ sí ẹ̀sìn islam lórí ilẹ̀ ayé àákàn tí ní láti máa sọ gbogbo tó yàtọ̀ sí ẹ̀sìn islam lórí ilẹ̀ ayé kì í ṣe tó wá látọ̀dọ̀ ọlọ́run mọ́ ọlọ́run ló dẹ̀ láyé àtọ̀run àti gbogbo tó ń bẹ́nú ẹ̀rùn àtàwátà ń tàtàwọn tí wọ́n sin ọlọ́run níwá ẹ̀sìn ẹ̀ka tó wà láyé ẹ̀sìn Islam sàánà wá rí pé kí ní kọjá òye àwọn báwo ló ṣe wá ń sẹ́ẹ̀dì lọ yìí ó tún dé Nàìjíríà gbogbo oríṣìíríṣìí ètẹ́ táwọn tún dá fún àwọn mùsùlùmí látànà ìta bàbá wọn dá táwọn tún ni kí ló fún ara ọlọ́run ọba lóòrú ẹ̀sìn ẹ̀ lágbára yìí tó dẹ̀ fún inikẹ́ jíwọ́jú tẹ́lẹ̀kẹ́lẹ́ iná fẹ́ ṣe tọ́lọ́run ṣùgbọ́n ṣùgbó tí wọ́n pẹ má dáhùn òun náà gbájọ́ kí náà náà ẹni Allahu Akbar ọlọ́ni istikbaron fil ard ìròyìn tó fi ròyìn ṣètọ́ ní jẹ́ kí náà náà àbá wọ́n tẹ́kìbàrọ̀ ọlọ́ni ṣètọ́

mọ́kírò burúkú yẹn ẹwà gbọ́n tọ́lọ́ fi tẹ̀lé ọlọ́ ní ṣùgbọ́n wà láyé ṣíyẹ kò lè mọ́kírò sẹ́yí illa bi ahlihi kò yé wọn ní ọ kò yé wọn ní ọ ìpé gbogbo èdè burúkú yóò ń bá ṣe ẹnìkan ní irú ẹrù yẹn àfẹni tó ṣe Allahu wàlá yàṣẹ́kùl mọ́kìrò sẹ́yìí ìlà bí ahàlìhì ọlọ́lẹ́dẹ̀ kàwọn ní lẹ́tọ̀ sí ètì aburú òfò tó fẹ́ ti di ètè burúkú yẹ wá àjálù àrélù tó máa ti bẹ̀ jáde kò ní ṣẹlẹ̀ sẹ́nì kan àwọn tí wọ́n fà lọ àwọn tí wọ́n fọwọ́ fà lọ́nà àwọn mùsùlùmí nàìjíríà wọ́n pa wọn ní o wọ́n pa wọn ní o ah àsìkò tí wọ́n jẹ́ ilé ilẹ̀ táwọn ẹ̀nà jí ń dúkò kò mọ́ wa látọ̀hún táàbí ọlọ́nkọ ọlọ́run o ó yá wọ́n lè pé alẹ́ lómi o ibi tọ́rọ dé yìí kọ́dà tí gọ́ọ̀mẹ́ntì wa gan bá plan láti wa ó tún lè di wàhálà ó tún lè sọ́kùn ọgbà ìjọba lọ́wọ́ ọtún dá wàhálà alẹ́ látọ̀hún àbí ń sọ fọ́lọ̀ tó ní àsìkò náà ni ọlọ ta Iran láyà tí wà láàgbà wọn látìgbà náà tán ìdí bọ́ọ̀lẹ́dì sí àwọn tí wọ́n wá náà ń pè wọ́n jà kí ní àná àwọn dà lónìí ọba tó ń ṣiṣẹ́ òun náà ló ń ṣiṣẹ́ rẹ̀ kùlẹ̀yọ́mì húwà fìṣà tálápá ọlọ́run ò kákò sí torípò ni mo fẹ́ gbẹgbà ọgbà ni mo òyìnbó ló ṣe mọ́tò tí òfin lè dúró jẹmọ́ kó yẹ máa wà bẹ̀ wá fi kọlù ń kò lè ṣe ní kankan rárá òyìnbó tó bẹ̀ alápàtà tó pa màálù gbogbo gbà tó bá yarí mọ́ lọ́wà fíkó náà fẹ́rẹ́gẹ kó dàbí ọgbọ́n ṣùgbọ́n bá tó níwá àwa mùsùlùmí ọlọ́run táwa ń sìn kì í ṣọba tó dáwà tán نعوذ بالله من من هذه التشويشات والفواحش التي تخرج من فيه كافر àbí ọlọ́run kó làákúrò ní jẹ àbúrú àti sọkúsọ tó ń jáde lẹ́nu ìkèfèrí sọ́lọ́run tó dá ayátọ̀ ọ̀run kábàámà ẹni tí ò mọ̀ tó ń ṣe ló lè kábàámà ẹni tí ò máa kíbà tó ń ṣe ló lè máa kábàámà ọlọ́run máa kíbà gbogbo wa ó ti dá tó ti mọ́ tá fẹ́ dà lórí ilẹ̀ ayé ọlọ́run wà láyé hẹ́kùl makiru sayyi illa bi ahlihi ìyẹn jẹ́ fọ́kànbalẹ̀ kan tọ́rọ fọ́rọ̀kànbalẹ̀ ń di ayàtà kọ́kọ́ ọlọ́run ẹ̀fí wọ́n lẹ̀ gbogbo tí wọ́n ṣe orí wọn ló máa dàlé ìtókùn máa ń sábà dùn àdíwọn ọlọ́run pọ̀ náà al-Qur'an Yusuf náà bí ọlọ́ni innahu man yattaqi wa yasbir fa inna Allaha la yudi'u ajra al-muhsinin ẹni tó bá ti páyọ̀ wọn Ọlọ́run tó dẹ̀ ṣe sùúrù wọn Ọlọ́run bọ̀ lẹ́rá gbìyànjú ẹni rí lára ṣé mùsùlùmí lélẹ́yìn ṣáwa ni bìṣẹ́bí lára tẹ́ kó wọlé láti gbà náà tí wọ́n ti rí tọ́ rí gbà nínú ẹ̀ ẹwọ́n forest gbogbo kíní náà làjírí tú síta ṣùgbọ́n gọ́ọ̀mẹ́ntì náà àfikún ṣe pẹ̀lẹ́ torí pé nǹkan àwọn tí wọ́n bá wá jà yìí àwọn tó kéré ní ọkọ̀ pàdé àpùpọ̀ pẹ̀láwọn ọ̀tá ọlọ́run tó rílẹ̀ èdè wá bínú fi ríṣẹ́ yẹn sí wọn àdẹ̀lẹ̀ ráà mùsùlùmí lò tó rọ́mà pàá wà sùn sí ẹ̀ ẹ̀mí jọ wá lójú pàápàá ẹ̀mí ẹ̀dẹ́ èèyàn fún àdẹ̀ ráà lò ọ̀dọ̀ make sense fáṣọwọ̀yàwà kan ó ní common sense no common ilé yóò make sense ẹni káwà náà wó ẹgbẹ̀ àwọn kan ní ẹni boko haram yẹn ẹni mùsùlùmí ni wọ́n ìbútọ́wà lọ dúró sí tán ti ń strike tó ń pààyàn gbogbo gbà àárín àwọn tó yẹ pé wọ́n sọ́mọ̀ tó àbẹ̀ káyẹ̀bóyá bí 80% àwọn tó wà ní nínú ká ní mùsùlùmí ni ṣe pẹ̀lú ẹkọ́ wà sọ́dẹ̀ mọ̀ bí táwọn kèfèrí pọ̀ sí jù sẹ́ẹ̀tí máa mọ̀ pé ó lọ́wọ́ ìkàkan nínú ni irọ́ ni so gbogbo àwọn burú tó ń ṣẹlẹ̀ yìí ó hàn tí wà rí kété ọlọ́ni ẹ̀kọ́ kan balẹ̀ wà láyá hẹ́kùn ṣáwọn àwọn ará bí àwọn kèfèrí tòní àwọn ọ̀tá ìsìlámù tòní àtọ̀táwà mùsùlùmí tòní ẹgbọ́n tọ́lọ ń béèrè ìsìfàmìkàrí ọ̀rọ̀ tí ẹ pé kò sí dáhùn kankan ju pé kò tí tán retí ju tí ó ṣẹlẹ̀ sáwọn àtànà lọ ọ̀nà ṣáwọn ará bí i retí nǹkan kan níṣá ju rú tó ṣẹlẹ̀ sáwọn rẹ̀ sáwọn ọlọ́n pa wọn bí fìránù ṣe lágbára tó bó ṣe lọ́lá tó bó ṣe lókìkí tó bó ṣe nífọ̀n lè kán tó ọlọ́run rẹ̀ useless bí kọ́rùn ní ṣe lọ́lá tó ọlọ́run ẹwà mọ́ wá wọn lọ bẹ́ẹ̀ gbogbo wọn àwọn kú wọn tán wọn máa fi rántí wọn pé orípa rẹ̀ rí wo gbogbo tí wọ́n

ẹ̀tí máa fà tí yẹ́ pé jẹ́nlé jẹ́nlé orù jẹ́ gbogbo ẹ̀ oní máa bá sọ tẹ́lẹ̀ yẹn táwọn ọmọ eléyẹn bá ń gbégún kiri tí wọ́n dà lúrú kiri àwọn máa dárúkọ mùsùlùmí míwá ìpìlẹ̀ rẹ̀ kò sọ orúkọ ẹgbùn orúkọ àwa mùsùlùmí ló ń sa àwọn ọmọ wọn so ẹjá ká máa ṣàlàyé tó bá ti ń dé kwẹ́sàn tá jù àbí challenge tá jù sí ara ayé lọ́dọ̀ ara bí wọ́n ti dáhùn ẹ̀jẹ́ bá ti ń sọ̀rọ̀ yìí àti ìrẹ́ni kankan nínú àwọn tí kìí ṣe mùsùlùmí kó bọ́ sórí ẹ̀rọ ayélujára kó wá ní nínú ẹ̀sìn àwọn òfin rèé eléyìí tí ọlọ́run àwọn táwọn sì gbé kalẹ̀ wípé ẹni tó bá ti jínigbé àwọn báńdìtì àwọn ajínigbé gbówó àwọn apani àwọn adúkòkò mọ́ni lọ́nà báwa ti lófin nínú ìsìlámù tí wá ń ta àìsírí ọmọ ya kan sáìlì kí ní kan súnmí jò ní ẹ̀rúgbà mi tí wọ́n bá sọ wọ́n fẹ̀lẹ̀ sọ pé ẹgbẹ́ jẹ́jẹ́ sílẹ̀ ní o gbogbo tó wà nínú yóò fi ìwé tó fi ń ha bí káàkiri yẹn àwọn tó wà ń bẹ̀ ẹ̀kẹ́ tí ò tẹ́ṣẹ̀ tẹ́lẹ̀ tí máa rí pé kí wọ́n pa ní kí wọ́n pa ní kí wọ́n pa ní mo ní ah ó yẹ kí gọ́ọ̀mẹ̀ntì gbogbogbò wéyẹ kan ti máa mọ́ta ní bandit ta terrorist àwọn onígbogbo arab ibi táwọn yóò ti mọ̀ rèé kò sí kan pápápápápápápápápá lórí àwọn ẹ̀jẹ̀ dẹ̀dẹ̀ṣẹ̀ páni páni à ah, mọ́ ní ilé ìwà gbẹnu tán ò ẹ fi mùsùlùmí lọ́rùn ilẹ̀ tẹbàlè lálàáfíà ẹ fi ọ̀tẹ̀ àti wàhálà àti jọgbọ̀n àti bánilókọ jẹ́ tẹ́ ṣe fún fẹ́ràn àtà mùsùlùmí ẹ jáwọ́ mẹ́ ẹ̀mọ̀ yá

وولي أمورنا قيارنا ولا تولي أمورنا شرارنا وارفع مكتك وغضبك عنا ولا تسلط علينا بذنوبنا ما لا يخافك منا ولا يخشاك ولا يرحمنا يا أرحم الراحمين وصلى الله وسلم وبارك على محمد على آله وأصحابه وسلم تسليما كثيرا